Àlàáfíà ni fún yín o, orúkọ mi ni Soja Joshua láti ìjọ Israel United in Christ. Èyí tí a mú wá fún yín lónìí ni ọjọ́ ìsinmi. A ti máa gbọ́ pé ọjọ́ ìsinmi tí àwọn ènìyàn wa mọ̀ ó jẹ́ ọjọ́ kìíní ọ̀sẹ̀ àti wípé ọ̀pọ̀ àwọn èèyàn ló máa ń sọ̀rọ̀ wípé ọjọ́ ìsinmi yìí tí a tẹ̀ ń sọ̀rọ̀ nípa yìí pé ọjọ́ tó bá wùn ta lè yàn ní ọjọ́ ìsinmi ẹ jẹ́ kí a wò ó láti inú bíbélì ká wo nǹkan tí ọlọ́run pa ní àṣẹ fún wa nípa ọjọ́ ìsinmi màá bẹ̀rẹ̀ sí máa kà láti inú ìwé Genesis chapter two láti verse one títí dé verse three ó kà báyìí pé bẹ́ẹ̀ ni a parí ọ̀run àti ayé àti gbogbo ogun wọn ní ijọ́ keje ọlọ́run sì parí iṣẹ́ rẹ̀ tí ó ti ń ṣe. ó sì sinmi ní ijọ́ keje kúrò nínú iṣẹ́ rẹ̀ gbogbo tí ó ti ń ṣe ẹsẹ̀ kejì fi lélẹ̀ fún wa pé ní ọjọ́ keje ni ọlọ́run sinmi kúrò nínú gbogbo iṣẹ́ tó ti ń ṣe tí a bá ka ìwé Genesis yẹn orí kìíní dé ìparí ẹ̀ rí i pé ní ọjọ́ mẹ́fà ni ọlọ́run dá ẹsẹ̀ kẹta tó kà báyìí pé ọlọ́run sì bù sí ijọ́ keje ó sì yà sí mímọ́ nítorí pé nínú rẹ̀ ni ó sinmi kúrò nínú iṣẹ́ rẹ̀ gbogbo tí ó ti bẹ̀rẹ̀ sí ń ṣe ó fi hàn wá pé ọlọ́run ti ya ọjọ́ keje yìí ó yà sí mímọ́ kí ni ìtumọ̀ pé ó yà sí mímọ́ ó yà sọ́tọ̀ yàtọ̀ sí gbogbo ọjọ́ yòókù tí ó wà nínú ọ̀sẹ̀ ẹ jẹ́ kí a wá lọ sí ìwé exodus exodus chapter twenty láti verse eight tí ó kà báyìí pé ó ní rántí ọjọ́ ìsinmi láti yà sí mímọ́ ọjọ́ mẹ́fà ni ìwọ ó ṣiṣẹ́ tí ìwọ ó ṣe iṣẹ́ rẹ gbogbo túmọ̀ pé ọjọ́ mẹ́fà ni ọlọ́run fún wa bí ó ti sọ nínú ìwé genesis yẹn pé ọjọ́ mẹ́fà ni ọlọ́run fi dá ọ̀run wáyé ó sì ń sọ fún wa pé ọjọ́ mẹ́fà ni kí a ṣiṣẹ́ wa ẹ jẹ́ kí a gbọ́ nǹkan tí ẹsẹ̀ kẹwàá ẹ sọ ó ní ṣùgbọ́n ọjọ́ keje ni ọjọ́ ìsinmi olúwa ọlọ́run rẹ ó fi hàn wá pé ọjọ́ keje ọ̀sẹ̀ ni ọjọ́ ìsinmi olúwa ọlọ́run wa nínú rẹ̀ ìwọ kò gbọ́dọ̀ ṣe iṣẹ́kíṣẹ́ kan ìwọ àti ọmọ rẹ ọkùnrin àti ọmọ rẹ obìnrin àti ọmọ ọ̀dọ̀ rẹ ọkùnrin àti ọmọ ọ̀dọ̀ rẹ obìnrin àti ohun ọ̀sìn rẹ àti àlejò rẹ tí ń bẹ nínú ibùdó rẹ ó fi hàn wá pé àwọn tí kò gbọdọ̀ ṣiṣẹ́ àwa fúnra wa ọmọ wa ọmọ wa ọkùnrin obìnrin ọmọọṣẹ́ wa ọkùnrin ọmọọṣẹ́ wa obìnrin àti ohun ọ̀sìn wa àti àwọn àlejò tó wà ní ibùdó wa wípé a gbọdọ̀ ṣiṣẹ́ ní ọjọ́ keje ó ní nítorí ní ọjọ́ mẹ́fà ni olúwa dá ọ̀run òun ayé òkun àti ohun gbogbo tí ń bẹ nínú wọn ó sì sinmi ní ọjọ́ keje nítorí náà ni olúwa ṣe bù sí ọjọ́ keje ó sì yà á sí mímọ́ ọjọ́ mẹ́fà ni kí a ṣiṣẹ́ wa ọjọ́ keje ni ọjọ́ ìsinmi olúwa ọlọ́run wa nítorí pé ọlọ́run ló kọ́kọ́ sinmi ní ọjọ́ keje kí ó tó pa á láṣẹ fún wa láti máa sinmi ní ọjọ́ keje ẹ jẹ́ kí a wá wò àwọn òfin tí ó rọ̀ mọ́ ọjọ́ ìsinmi ká wo àwọn òfin tó rọ̀ mọ́ ọjọ́ ìsinmi àwọn nǹkan tí a máa ṣe àti àwọn nǹkan tí ò jẹ́ ká ṣe ní ọjọ́ ìsinmi ẹ jẹ́ ká lọ sínú ìwé Exodus yẹn chapter sixteen verse twenty-three ó sì wí fún wọn pé èyí náà ni Olúwa ti wí pé ọ̀la ni ọjọ́ ìsinmi ìsinmi mímọ́ fún Olúwa ẹ yan èyí tí ẹ̀yin níyan kí ẹ sì bọ èyí tí ẹ̀yin níbọ̀ èyí tí ó bá sì kù ẹ fi sílẹ̀ láti pa mọ́ dé òwúrọ̀ ó fi yé wa pé ní ọjọ́ ìsinmi a gbọ́dọ̀ dáná ó sọ pé ní ọjọ́ tí ó ṣíwájú ọjọ́ ìsinmi èyí tí ń ṣe ọjọ́ Friday ó ní pé kí a yan ilé tí a máa yan kí a sì bọ èyí tí a máa bọ̀ wípé èyí tí ó bá kù kí a filẹ̀ títí di ọjọ́ kejì tí ń ṣe ọjọ́ ìsinmi ó fi hàn wípé ọ̀rọ̀ tí àwọn ènìyàn wá ń sọ pé ojoojúmọ́ ni ọjọ́ ìsinmi èyí fi hàn gbangba pé èyí ọ̀rọ̀ yìí kò rí bẹ́ẹ̀ nítorí pé ọjọ́ wa gbogbo yòókù ni a máa ń dáná láti ṣe nǹkan tí a máa jẹ ṣùgbọ́n ní ọjọ́ ìsinmi tí ó jẹ́ ọjọ́ keje ọlọ́run ní pé a gbọ́dọ̀ dáná a gbọ́dọ̀ ṣe oúnjẹ ẹ jẹ́ ká wá lọ sínú ìwé Exodus yẹn chapter thirty five ká verse three ẹ̀ tí ó kà báyìí pé ẹ̀yin kò gbọ́dọ̀ dá iná ní ilé yín nílé yín gbogbo ní ọjọ́ ìsinmi wípé ní ọjọ́ ìsinmi o a gbọ́dọ̀ dá iná nínú ilé wa Leviticus twenty three verse three ọjọ́ mẹ́fà ni kí a ṣiṣẹ́ wa ṣùgbọ́n ní ọjọ́ keje ní ọjọ́ ìsinmi àpéjọpọ̀ àpéjọ mímọ́ ẹ̀yin kò gbọ́dọ̀ ṣe iṣẹ́ kan nínú rẹ̀ nítorí pé ọjọ́ ìsinmi olúwa ni nínú ibùjókòó yín gbogbo ó sọ pé ọjọ́ yìí ọjọ́ àpéjọ mímọ́ èyí tí a máa parapọ̀ tí a máa wá papọ̀ sí ibì kan láṣẹ kí ni láti rántí ọjọ́ ìsinmi yìí láti yà á sí mímọ́ kò ń ṣe pé èyí tí a máa ṣe tá a máa wà nínú ilé wa tí a máa máa sùn ó ní pé àpéjọpọ̀ mímọ́ a gbọ́dọ̀ wá pọ̀ ní ọjọ́ ìsinmi láti yà sí mímọ́ ẹ jẹ́ kí a lọ sí inú ìwé Nehemiah chapter ten verse thirty-one bí àwọn ènìyàn ilẹ̀ náà bá mú ọjà tàbí ohun jíjẹ wá ní ọjọ́ ìsinmi láti tà àwa kì yóò rà ní ọwọ́ wọn ní ọjọ́ ìsinmi ó ń sọ pé ní ọjọ́ ìsinmi yìí a gbọ́dọ̀ rà a sì gbọ́dọ̀ tà èyí tún fìdí ẹ̀ múlẹ̀ ohun tí àwọn olùṣọ́ àgùntàn wa tí wọ́n máa ń sọ àti àwọn èèyàn wa pé ní ọjọ́ ìsinmi ọjọ́ gbogbo ní ọjọ́ ìsinmi tí a lè sin olúwa ṣùgbọ́n tó ń fi hàn wá pé a gbọ́dọ̀ tà a jẹ́ gbọ́dọ̀ rà ní àkọ́kọ́ ó sọ fún wa pé a gbọ́dọ̀ ṣiṣẹ́ ní ẹ̀kejì ó sọ fún wa pé a gbọ́dọ̀ ṣe oúnjẹ ní ìkẹta sọ fún pé a gbọ́dọ̀ parapọ̀ láti wà níbì kan láti rántí ọjọ́ yìí láti yà sí mọ́ ó sì tún fi hàn wá pé a gbọ́dọ̀ tà a dẹ̀ gbọ́dọ̀ rà ní ọjọ́ ìsinmi olúwa ọlọ́run wa èyí ni amúhàfúyín lónìí láti mọ̀ wípé ọjọ́ ìsinmi olúwa kò yí padà òun sì ni ọjọ́ ìsinmi olúwa tí ọlọ́run ti yàn tí ó jẹ́ kí ni ọjọ́ keje ọ̀sẹ̀ yàtọ̀ sí ọjọ́ kìíní ọ̀sẹ̀ tí wọ́n pa ní àṣẹ fún wa wípé kí a máa sin olúwa ọlọ́run wa ọjọ́ kìíní ọ̀sẹ̀ ń ṣe ọjọ́ ìsinmi olúwa ọlọ́run wa ọjọ́ keje ni ọjọ́ ìsinmi olúwa ọlọ́run wa ẹ jẹ́ kí a sáré wo ẹsẹ̀ bíbélì tí ó fi hàn wá wípé agbára kan yóò dìde ní orílẹ̀ ayé yìí tí ó máa fẹ́ yí ọjọ́ padà ẹ jẹ́ kí a kà nínú ìwé Dáníẹ́lì orí keje verse twenty five tó kà pé òun ó sì máa sọ̀rọ̀ ńlá sí ọ̀gá ògo yóò sì dá àwọn ènìyàn mímọ́ ti ọ̀gá ògo lágara yóò sì rò láti yí àkókò àti òfin padà èyí ń sọ̀rọ̀ nípa agbára tí ó dìde lórí ilẹ̀ ayé yìí tí ó sọ fún wa pé kí a gbàgbé ọjọ́ ìsinmi ọlọ́run wa wípé kí a máa rántí ọjọ́ kìíní ọ̀sẹ̀ agbára wòrí sì ni àwọn ìjọ catholic ìjọ páàdì àwọn ni wọ́n ṣe nǹkan wọ̀nyí láti yí ọjọ́ ìsinmi olúwa ọlọ́run padà láti ọjọ́ kejì ọ̀sẹ̀ sí ọjọ́ kìíní ọ̀sẹ̀ so a ti wá fi hàn yín ní òní yìí pé ọjọ́ ìsinmi olúwa ọlọ́run wa ọjọ́ keje ọ̀sẹ̀ ni kì í ṣe ọjọ́ kìíní ọ̀sẹ̀ ó dẹ̀ sọ fún wa pé a gbọ́dọ̀ ṣiṣẹ́ a gbọ́dọ̀ dáná a gbọ́dọ̀ tà a gbọ́dọ̀ rà a dẹ̀ gbọ́dọ̀ péjọpọ̀ ní ọjọ́ ìsinmi láti sinmi ní ọjọ́ náà àlàáfíà ni fún yín o.